kódékódé báyìí là ń ta kòtó ọmọ ìdùnnú ọmọ àlùbáríkà wọ́n tún ti balẹ̀ bàgẹ́ nínú ìròyìn láwọlé sùn láti ikọ̀ akọ̀ròyìn campus radar tó fìkalẹ̀ sí ẹ̀kọ́ gíga fásitì ti ìmọ̀ ọ̀gbìn Federal University of Agriculture Abeokuta ẹ̀ka ẹ̀ka lẹ́ni gbogbo bíi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi pátá wọ́n ní ire lójú owó rí ire lójú gbogbo wa yóò máa rí pátá oporongodo a kò ṣé ò ní àsìkò àtàrọ̀ Elédùmarè fi ṣiṣẹ́ wa torí pé ọdẹ kan ò ní burú títí kó fìbọn pàgbín a kì í fi pọ́npọ́ palábọ̀hún ó kù bẹ́ńbẹ́ kí tó domi ní itó lè domi láéláé à ní tẹ́nítìkà à fọwọ́ tì torí kàkà kọ́ ọmọ olóore wá jìn sí kòtò mọ̀nàmọ́ná aṣiṣẹ́ ìmọ́lẹ̀ wọn lórúkọ ọmọ báyìí òun ni ìjánu ọmọ abímọ abímọ a sì sọ mí lórúkọ rẹ̀ Usman Akorede Adelu lórúkọ tèmi olóhùn aládùn asọ̀rọ̀ dídùn bẹ ní fi kìkì àwọn ṣe eléwo yìnyín náà rèé àwọn tún dẹmọ̀ ló ń pè mí ní art man bẹ́ẹ̀ sì pẹ́ mọ́ akin international omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní ṣe torí pé ààrẹ àsìkò mú so lókun bẹ́ẹ̀ ni àkókò ń sáré bíi ajá ọdẹ ẹ já bọ́ sínú àwọn kókó kókó kókó nínú àwọn ìròyìn fún wa láṣálẹ̀ yìí. ẹ mà jẹ́ akọ́ṣe balarabe musa àní ẹ jẹ́ akọ́ṣe olóògbé balarabe musa torí akọni ni ta ló sọ bẹ́ẹ̀ ta ló ń sọ bẹ́ẹ̀ fún ẹ gbọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti takò ọ̀rọ̀ sọ fúnra wọn lórí kíni kí ló fà á àní ẹ̀ ẹ ṣàfikalẹ̀ sí i nínú ìròyìn tó tún wà níbí àwọn àgbààgbà alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọmọ òye tuntun tí yóò rọ́pò uche secondus ìròyìn tó tún wà lápá bí lórí ìdìbò tó ń bọ̀ lọ́nà ní 2023 àwọn kan ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn fún adíje kó wá láti ìlà oòrùn orílẹ̀-èdè nàìjíríà kó lè jẹ́ aláṣẹ lórílẹ̀ nàìjíríà ní ìdìbò ọdún 2023 nínú ìròyìn míì tó tún wà níbí aláṣẹ muhammadu buhari ti rọ àwọn ẹ̀ṣọ́ olùdáàbòbò kí wọ́n fi kọ́ kìtúmápá kí wọ́n sì gbógun ti ìwà ìbàjẹ́ ìwà jẹgúdújẹrá àti ìwà ipá ńlẹ̀ bòbò pa bòbò bù lẹ́sẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà nínú ìwé ìròyìn tó tún wà níbí kíkùnà tíjọba àpapọ̀ ètò ọrọ̀ ajé wa kó dago bó ti rí yìí ta ló sọ bẹ́ẹ̀ àwọn ló ń bá wí ẹ gbọ́. wọ́n ní ìtọ́wò báyìí la mọ dídùn ọbẹ̀ ọmọdé á ní ajẹ́ tán àgbà ní ajẹ́ kù ó ń fún ọ lẹ́gbàá wọ́n ní òun ni kì í jẹ́ kí ẹ̀gbá níyì ẹjẹ́ á lọ ká padà ká wá bọ́ sínú ìròyìn náà lónìí sàn-án ẹ mú kàlẹ̀ towó ẹ mú kàlẹ̀ tọmọ kẹsì mú kàlẹ̀ ti ẹ mú kàlẹ̀ ti àìkú tí ń ṣe bálẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ kẹ máa bá àbọ̀ nínú ìròyìn láti ikọ̀ akọ̀ròyìn ikọ̀ akọ̀ròyìn campus reader ní àṣálẹ̀ ìròyìn láwọlé sùn òun ló ń dé sétí ìgbọ̀yìn mò ń lọ wá mò ń bọ̀ wá ẹ kàlẹ̀. thank you káàbọ̀ padà ìròyìn ilé àwọn onísùn ló ń dé sétí ìgbọ́yìn láti ikọ̀ akọ̀ròyìn campus radar tó fi kalẹ̀ sí fásitì abẹ́òkúta federal university of agriculture abẹ́òkúta. wọ́n lè ṣe bí wọ́n ní ẹṣin iwájú báyìí ní tẹ̀yìn wò sáré gómìnà ìpínlẹ̀ sokoto aminu waziri tambuwa ó ti rọ gbogbo àwọn aláṣẹ àti olùdarí pátá lórílẹ̀‐èdè nàìjíríà yálà ètò ọrọ̀ ajé tàbí ètò òṣèlú tàbí ibikóhùn kó jẹ́ tó jẹ́ aláṣẹ lórí ibì kan wípé ẹ jẹ́ balarabe musa ó ní ẹ jẹ́ balarabe musa torí pé akọni ni gómìnà aminu tambuwa nígbà tó ń sọ̀rọ̀ yìí nígbà tó lọ ṣe ẹlẹ́ńbẹ̀ ohun ìkíni ìbánikẹ́dùn sí àwọn ẹbí olóògbé alhaji balarabe musa èyí tó jẹ́ gómìnà gbà kan lánàá ní ìpínlẹ̀ kaduna gómìnà tambuwa ló ń sọ wípé olóògbé balarabe musa ó jẹ́ akọni lórílẹ̀‐èdè nàìjíríà tó fi tọkàntara sin àwọn aráàlú tó sì kópa ribiribi nínú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà gómìnà tambuwa rọ gbogbo àwọn olórí pátá lẹ́ka ẹ̀ka tóun kó jẹ́ wípé ẹjẹ́ kọ́ṣe balarabe musa torí pé ó ṣègbẹ́jú pọ̀ fúrèdè nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú tó wà. ẹgbẹ́ òṣèlú wọ́n ti takò ọ̀rọ̀ sọ síra wọn o gẹ́gẹ́ bí pdp ṣe ń nàka àléébù sẹ́gbẹ́ òṣèlú apc gẹ́gẹ́ bí àìmáadọ́gbọ́n nínú àlùwalá olóògbò ọgbọ́n àti máa kẹran jẹ ẹgbẹ́ òṣèlú pdp ló ń sọ wípé lílọ tí àwọn ẹgbẹ́ òṣèlú pd àwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n lọ wo ìkíni sí aláṣẹ àná lóde nàìjíríà ọ̀jọ̀gbọ́n goodluck ebele jonathan nínú ilé rẹ̀ ẹni tí ó jẹ́ agbẹnusọ fẹ́gbẹ́ òṣèlú pdp ọ̀gbẹ́ni kọ́lá ọlọ́gbọ́ndìyàn ló ti ń sọ wípé kíkí tí àwọn gómìnà kan tí wọ́n lọ kí aláṣẹ àná goodluck ebele jonathan nínú ilé rẹ̀ bí kò ṣe ọgbọ́n àlùhàlà ológbò láti kẹran jẹ àwọn gómìnà tí wọ́n lọ sí ilé aláṣẹ àná goodluck ebele jonathan láti lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀ ọ̀hún sí bàbá òun náà láti rí gómìnà àtìkù bàgùdù láti ìpínlẹ̀ kebbi a tún rí gómìnà abubakar badaru láti ìpínlẹ̀ jigawa Bákan náà la tún rí Gómìnà Dave Umahi láti ìpínlẹ̀ Ebonyi. Bákan náà la wá rí ẹni tó jẹ́ alága fìdíhe fún ẹgbẹ́ òṣèlú APC Mai malabuni Buni láti ìpínlẹ̀ Yobe. Kọ́lá Ọlágbìnrin wa ń sọ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti rí i dájú wípé àwọn ò ní ìmọ̀ kan tàbí ọgbọ́n kan láti ṣe ìṣàkóso wọ́n wá ń gbìyànjú láti wá àmọ̀ràn láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú pdp àwọn tó jẹ́ alẹ́nulọ́rọ̀ àwọn àgbààgbà abẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ẹni tí ò rọ́pò aláṣẹ níbẹ̀ aláṣẹ aláṣẹ alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp tá a mọ̀ sí uche secondus àwọn alága àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n sọ wípé irú àbùkù tó kọ àwọn nínú ètò ìdìbò ọdún 2019 tó kọjá wípé àwọn ò fẹ́ kí ó ṣẹlẹ̀ sáwọn mọ́ wọ́n sì rí i pé àti òkèèrè báyìí lójútì lójútì ti máa ń mú ẹkún rẹ̀ sú sátidé tó máa dá àti friday lọ́ọ́ ti máa palẹ̀ rẹ̀ mọ́ wọ́n ní pé ẹgbẹ́ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún twenty twenty three a fẹ́ kí ohun tó ṣẹlẹ̀ sí àwọn lọ́dún twenty nineteen kó padà ṣẹlẹ̀ sí àwọn àwọn alẹ́nulọ́rọ̀ ń sọ pé uche secondus ó jẹ́ ẹni tí ó rọ̀ púpọ̀ tí ó sì ní ètò tó jíire láti jí padà láti jíde ògo pdp tó ti lọ nínú ìwé ìròyìn lórí ètò ìdìbò ọdún 2023 náà ní Mushiwa àwọn ẹgbẹ́ kan lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn láti jẹ́ kí ọmọ oyè kó wá láti apá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ tá a mọ̀ sí coalition of northern elders for peace and development tága àpapọ̀ wọn jẹ́ zanagoni àtẹni tó jẹ́ olórí pátákà fàtà fún gbogbo àwọn obìnrin women leader tá a mọ̀ sí mario bichi àwọn ilé wọn ti ń fi àtìlẹ́yìn wọn fún ọmọ oyè láti wá nínú láti apá àríwá ìlà oòrùn nàìjíríà alága àpapọ̀ fún ẹgbẹ́ yìí ló ń sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú apc àtẹgbẹ́ òṣèlú pdp pé kí wọ́n gbìyànjú kí wọ́n sì rí dájú oyè wọn wá láti apá àhóòrùn orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ ẹ̀yà ìgbò wọ́n ní wípé àwọn àwọn àwọn jẹ́ ní tó ṣe kí ni ó ṣàtìlẹ́yìn fún ètò pínre láàrin ìkan òsì gbọ́dọ̀ ju kan àwọn fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ lóní ìrọ̀wọ́ kó sì lọ lóní ìrẹsẹ̀ wọ́n ní pé táwọn táwọn àwọn tí àwọn ròpó kàn láti jẹ́ aláṣẹ lórí nàìjíríà òun náà ni ẹ̀yà ìgbò dé nàìjíríà aláṣẹ muhammadu buhari ti rọ àwọn ẹ̀ṣọ́ olùdáàbòbò láti gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà ìpáǹle nínú orílẹ̀-èdè nàìjíríà kó má bàa gbilẹ̀ ká aláṣẹ muhammadu buhari ń sọ eléyìí látẹnu ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún ètò ìròyìn àti ìpolongo malam garba shehu nígbà tí aláṣẹ muhammadu buhari tó ń sọ eléyìí nípa nígbà tí ó ń fi ohùn ránṣẹ́ nípa bí àwọn ọmọ gòfin kan ti lọ pa ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ nasarawa chief philip sheko aláṣẹ muhammadu buhari ó bẹnu àtẹ́lu ìwà ìbàjẹ́ ìwà ìpáǹle ìwà ìjẹgúdújẹrá àti ìwà burúkú tó ń lọ lórílẹ̀ nàìjíríà aláṣẹ muhammadu buhari ti wá rọ àwọn ẹ̀ṣọ́ olùdáàbòbò wípé kí wọ́n sakiti mápá kí wọ́n sì dájú wípé àwọn ti ìwà àbàjẹ́ àti ìwà ìpáǹle àwọn ti bọlẹ̀. ẹgbẹ́ òṣèlú pdp ti nàka àlébù sẹ́gbẹ́ òṣèlú apc wípé àìní ọgbọ́n àtinúdá lórí bá a ti ń ṣèjọba ló jẹ́ kí gbogbo ètò ọrọ̀ ajé wa kó daago bó ti daago yìí ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú pdp kọ́lá ọlọ́gbọ́díyàn òun ló ti ń finu ka àléébù òṣèlú APC wípé wọn ò lọ́gbọ̀n àtinúdá kankan láti fi ṣe ìjọba pé kọ́kọ́ ń ṣe bó ṣe wọ́n wọ́n ń ṣe rábàrábà rébèrèbè bí ẹbẹ ọlọ́kà ó ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n kàn ń lo ẹ̀tàn jẹ láti tàn gba àwọn ọmọ nàìjíríà jẹ bẹ́ẹ̀ náà ni wípé wọ́n ń lo ọgbọ́n àtinúdá ọgbọ́n àrékèrèkè láti máa ṣe ìjọba lórí ọmọ nàìjíríà lórí kọlá ọlọ́gbọ́n díẹ̀ nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé kò dín ní mílíọ̀nù lọ́nà ọgọ́ta nàìjíríà ló ti wà lẹ́ni tí ò níṣẹ́ mọ́ látara ìṣèṣàkóso aláṣẹ muhammadu buhari tó ń léwájú fún nínú ẹgbẹ́ òṣèlú apc gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà kọlọ ọlọ́gbọ́n nínú ọ̀rọ̀ tó tún sọ lọ ó ní pé gbígbówó sókè tí petro gbówó sókè lórílẹ̀ nàìjíríà ó ní wípé ó ti padà sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti padà sọ wọ́n di ẹni tí ò rí jẹ ó wá ní pé ìṣẹ́ ohun tòṣì ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ó ti ń bá àwọn ọmọ orílẹ̀ nàìjíríà ó ti ń bá wọn fira kọlọgbọdìyàn sọ pé nígbà tí ìṣàkóso pdp wà lórí àlééfà ó nípa ọmọ nàìjíríà níṣẹ́ ló ń gbádùn bí ìranú ṣúgà tí ètò ọrọ̀ ajé tó sì ń lọ ló ní sinrin wẹ̀rẹ̀ rẹ̀ kọlọlọgbọ̀n tí wọ́n sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú apc tí aláṣẹ buhari ń léwájú ẹ̀ wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n kọ̀wé kí wọ́n fi ipò sílẹ̀ káwọn bèrè nàìjíríà kó lè gbádùn ayé wọn lẹ́ka eré ìdárayá agbábọ́ọ̀lù fún ikọ̀ super eagles tó tún jẹ́ agbábọ́ọ̀lù fún ikọ̀ glasgow, glasgow rangers lórílẹ̀ scotland joseph ayọ̀délé àríbò ni wọ́n ti sọ wípé ó ṣeé ṣe kí ó gba àmì ẹ̀yà agbábọ́ọ̀lù tó dáa jùlọ ní sáà tá a wà yìí tó bá ń ba lọ bó ti ń ba lọ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ ayànnàná ní ẹ̀rọ amóhùnmáwòrán sky sports tá a mọ̀ sí ẹni tó ń jẹ́ chris boyd àyànná tó ń jẹ́ Chris Boyd òun ló sọ wípé Joe Aribo àló ṣeé ṣe kó wà lára àwọn tí wọ́n máa díje láti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dáa jù ní sáà tá wà yìí ó ní Joseph Ayọ̀délé Àríbò ó jẹ́ agbábọ́ọ̀lù tóun nífẹ̀ẹ́ sí púpọ̀ láti máa wò lórí pápá ó ní agbá àárín gùngùn tó gáyàtà tó sì mọ ohun tó ń ṣe ni ó ní Joseph Ayọ̀délé Àríbò jẹ́ agbábọ́ọ̀lù tó ṣe pé tó bá lọ wájú láti gbé bọ́ọ̀lù láti àárín gbogbo pápá láti gbé e lọ sí iwájú láti lọ fi ṣe alátakò ní ṣùtá ó ní Àríbò ó jẹ́ agbábọ́ọ̀lù tó dáa nínú eléyìí tó sì máa ń ṣe eléyìí dáadáa ó wá ń tẹ̀síwájú náà rẹ̀ ó ní pé ikọ̀ Glasgow Rangers wọ́n ó ṣàǹfààní púpọ̀ nínú bọ́ọ̀lù sí Ayọ̀délé Àríbù ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé tí ó bá ti lè tẹ̀síwájú pẹ̀lú bó ti ń bá lọ yìí ó dájú ṣáká o pé yóò wà náà tí ò díje láti gba àmì ẹ̀yà agbábọ́ọ̀lù tó dáa jù ní sáà tá a wà yìí. tọkọ bá rò kúnra sá ó di dandan kó fi ààbọ̀ fẹ́lẹ́ bùtẹ́ ibi tá a rí mọ̀ rèé lórí ìròyìn láwọlé sùn tó ń wá sétí gbòyìn láti ikọ̀ akọ̀ròyìn campus radar tó fìkàlẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ìmọ̀ ọ̀gbìn lábẹ́òkúta federal university of agriculture ẹ pàdé wa lọ́la tá a tún mú ìròyìn wá fún yín lórí ìròyìn láwọlẹ́sùn orúkọ mi ò tí ì yí padà usman akorede adelu lórúkọ jèmi olórúkọ tèmi káraláyọ̀ ká pàdé nire ká má ṣolódì lẹ́yìn ara wa orin lásán ó dàbọ̀.